mo rórí ológbò látẹ èèmọ̀ wọlé dé báyìí là ń ṣe nílé wa ti fẹ́ dèwọ̀ bòmíì ó ti fẹ́ polúkúrúmuṣu òkú Mohbad tí mo pariwo pé kí wọ́n lọ rèé sin lọ́jọ́ sí ṣe ẹ wá rí i pé gbogbo ayé ti tẹ́wọ́ gbọ́n tí mo wí akéwì kì í sọ̀rọ̀ dànù jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ la jókòó táàrí wò lórí ayélujára tí ìyá Mohbad ń rawọ́ ẹ̀bẹ̀ tó ní kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jẹ̀bù rẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n sòkú Mohbad tó kú ẹgbọ́n kí la fẹ́ jẹ lérè ẹni tó ti wáyé tó ti kú ó sá ti bá tiẹ̀ lọ àwáyé ikú kan ò sí mi bọ́run sá ni àrèmábọ̀ bàbá Mohbad mo gbọ́ pé ẹ̀yin ni jíì tí ń bẹ nínú kòkó ẹ̀yin ni wo ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ jẹ́ wọ́n sin ọmọ yín tó dolóògbé kí ló dé ṣé nítorí aṣọ property afẹ́ ayé asán gbogbo tẹ́ ẹ gbójúlé ó máa polúkúrú musu lọ́jọ́ ọjọ́ kan àwáyé ikú kan ò sí gẹ́gẹ́ bí mo ti ṣe wí mi bọ́run sá ńlá rì má bọ̀ ọlọ́run ló ní kí ọlá dibs èyí tó fẹ́ kí ikú rẹ̀ láìpẹ́ kó má lọ jọ́mọ yín <laughs> ẹ ti lọ rèé bò mọ́lẹ̀ ẹ ti lọ rèé ẹ ti lọ rèé gun kẹsẹ́ a sì pẹ́ni tó parọ́ pé òun kú yóò padà wá yóò padà wá tún kú yẹn kú nígbà tẹ́ ẹ bá bò mọ́lẹ̀ bí iṣu àmọ́ ṣá o ibi à ń lọkọ́ nìyẹn àjànàkú dé mo fẹ́ kẹ́ ẹ lọ gbà bẹ́ẹ̀ ẹ lọ sí Mohbad ẹ má ṣe jẹ́ kí dìsẹ́mbà ó dé bá níbi tó wà kì í ṣòkú ewúrẹ́ ọmọ ológo ti wáyé ó sì ti lọ gbogbo ibi tó ń bẹ lákòókò yìí bó ó yá àti ìyá àti bàbá pẹ̀lẹ́mi tẹ́mi ń sọ̀rọ̀ gbogbo wa lápadà wá jíyìn ẹ má ṣe fojú ọmọ ọlọ́mọ ráre ojoojúmọ́ ní rìn káàkiri kò ríbi dé sí ayé ò gbà ọ̀run ò gbà kí ló ń tó dé kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ jẹ lérè ń bẹ̀ tẹ́ ẹ fi dìlé òkú ọmọ ọlọ́mọ àwọn ọlọ́pàá sá ti sọ̀rọ̀ wọ́n láwọn kọ́ ní bẹ ní dìdìlé wọ́n lẹ́yìn bàbá wọ́n lọ́wọ́ ìwọ bàbá Mohbad ní bẹ́ńbẹ́ kí ló dé ẹ má torí ọmọ tẹ́ ẹ bí sẹ́lúwa kẹ́ ẹ má lọ gbèrè tìjú bọ̀. a ti gbọ́ a sì ti rí wọ́n lẹ́yìn tí ń wọṣọ Mohbad <laughs> aṣọ tó rà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ million millions of naira ẹ̀yin ń fọ sára ẹ̀ ń fi ń lògbà kí ló dé ẹ̀ sì jẹ́ kó ọmọ yín kú tán kó tó di pé ẹ̀ mọ happy ṣé kú ọmọ tó ṣé kú ọmọ yín ṣé múnú yín dùn ni ikú tó ṣẹlẹ̀ tí gbogbo ayé ń pariwo tó pariwo tí wọ́n ń dààmú lé lórí ẹ̀yin wá gbejù síbì kan bí òkú ewúrẹ́ sẹ́ẹ̀rí pẹ́ lójútì ìyá Mohbad mò ń bọ̀ wá ń ò ní pẹ́ dé ibi tó o ti ṣẹ̀ tó o ti fẹnu kọ́ tó o ti ṣe àṣemáṣe tó o ṣe bí abiyamọ gbogbo rẹ̀ là ń sọ fún ọ àwa kì í fárí apá kan dákejì sí àjànàkú akéwì lọ́kọ gbogbo ìyá yín à ń bọ̀ wá ṣèkìlọ̀ ìwà ẹ lọ sí o december ò gbọ́dọ̀ dé ẹ lọ fún ní bivite burial tẹ́ ẹ promise lọ́jọ́sí ìyábọ̀ òjò tòǹtò díke àti ẹ̀ gbọ́ pé wọ́n ti bọ́ síta ó ti ní kí wọ́n lọ sin Mohbad ojú ò gbọ́dọ̀ tì ọ́ irú ẹ̀ ò ní kàn ọ́ o ò ní rí kú ọmọ dákun bá mi sàmí ẹ̀ àjànàkú akéwì ń bọ̀ ìfáàrà lèyí àwo ń bọ̀ lórí rẹ̀ lórí ìwọ bàbá Mohbad kí ló dé sẹ́nu yín dùn sí bọ́mọ yín ṣe kú ni ọmọ ológo kan péré ní wọnú ẹbí ti sọ gbogbo orílẹ̀ ènìyàn iyì pátápátá ọmọ ológo ìdílé yín ti kú kí ló ń tẹ́ ẹ tó fẹ́ jẹ lérè ńbẹ̀ tó ó tán lẹ́nu ó kù sí kù àjànàkú akéwì ń mú padà bọ̀ wọ́n sì padà wá jíṣẹ́ iṣẹ́ tá a fi rán gúnugún wọ́n ti ní kì í pagún èyí tá a fi rán kàlàmàgbò ni kò gbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀ tó oyin ṣetán oyin lọ kókó igi ìran tàwọn afẹ́ǹbòjù